nítorí pé ọgọ́rọ̀ kúránì ní maka àti inú wọn tó jẹ́ pé kó tó sùn lóru yọka ju jùsùn mẹ́fà kó tó sùn lóru yọka jùsùn mẹ́fà. pàápàá jùlọ condition tá a wà nísìn tí o sásìkò mọ lọ rẹpẹtẹ ká má jẹ́ kí ẹnu wa kọ ahọ́n wa kọ dúró nígbà kan pẹ̀lú díkìrì kan tàbí kejì ima salati ala nabi ima la ilaha illallah wa ala wala sharika la òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní akthiru bi qawli la ilaha illallah qabla an yuhala baynaha wa baynakum bi kalimati la ilaha illallah qabla an yuhala baynaha wa baynakum aw kama qala rasulullah sallallahu alaihi wasallam ẹ kún fún gbólóhùn la ilaha ní ṣe ní gbogbo wa kí òpin yà tó dé sí yín àti ẹ̀ asaru wa pa wa ọwa yìí pé sẹyìn abubakar rọdẹlá anu gbogbo wa ti máa ń sọ̀rọ̀ yìí máa fi sáàyàn ni tabali sọ̀rọ̀ kan gbólóhùn méjì méjì la ilaha tó bá sọ̀rọ̀ kan méjì la ilaha illallah sọ̀rọ̀ kan méjì la ilaha illallah àwọn nǹkan tí ń jẹ́ kéèyàn tẹ̀lé ni ẹni tó bá ti jìnà sínú àti ọlọ́run ọba yóò jìnà sọlọ́run tó bá ti ń jìnà sọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ọmọ dojú tọ́rọ̀ rẹ̀ máa ti ń dojú rú àti tẹ́ẹ̀rẹ́ rẹ̀ ò ní rọrùn kọ́láwọn yàrá yàrá bẹ́ẹ̀ wàhálà dúnìá ìdáhùn. وهوان الدنيا عندهم نعم. وشدة رفضهم لها wọ́n mú wọn mú ayé ní fúfúyẹ́ wọn ì wá tẹ ara báyé nítara àbọ̀ bí ìgbà tó jẹ́ pé ayé nìkan la wá ṣe ayé ó pàtàkì ní tá a lò láti fi rí ọ̀run ju wípé ká mú un pẹ̀lú ọwọ́ fúfúyẹ́ lọ wọ́n dẹ̀ kéré nínú ọ̀run lẹ́gbẹ̀ẹ́ ntí ọlọ́run ọba pèsè fún wa lọ́run ju wípé ká wá tẹ̀ bàtà yé ká wá mú nǹkan ní ògóńgó lọ that is the paradox of life the life of this world is too important as a means of seeking hereafter for one to treat it with levity but at the same time it's, is it's too inconsequential compared to the life of hereafter for one to regard, to take it as if it is the goal, is the end in itself. Don't take the life of this world as the end in itself, but as a means to the end. As Allah subhanahu wa ta'ala says, وَابْتَغِي مَا أَتَاكَ اللَّهُ دَارَ الْآخِرَةِ Whatever Allah subhanahu wa ta'ala has granted you in this life, use it to seek the hereafter. وَلَا تَنْسَى نَسِيبَكَ مِنَ الدُّنْيَا Do not forget your own share of this world. No. Your time, your energy, your intelligence, your wealth, everything you have, make it to seek the hereafter. That is, be just. Conduct yourself in accordance to the Allah's injunction as specified by the Prophet sallallahu alaihi wasallam. وَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ Do good with it as Allah has been good to you by granting you these things. وَلَا تَبْغِ فِي الْأَرْضِ فَسَادٍ Do not use anything granted you by Allah as a means of seeking corruption on the surface of the earth. In Allah la yuhibbul musirin. Allah subhanahu wa ta'ala detests, hates corruptive individual who corrupt the surface of the heart. Ọ̀pẹ́tàkì. Ìṣesí wọn lélẹ̀ وعدم الاعتناء ببناء الدور إلا ما اقتصر منها على ما يدفع الحاجة wọn ẹ̀ wá sọlé wọn ẹ̀ wá sọra wọn dẹ yẹ nílé ayé ẹ sájà máa kọ́lé olókè ńláńlá ká wọ́n á máa kọ́lé gbé ní òǹdíwọ̀n tí wọ́n ní bùkátà ni kì í wá ṣe wípé ilé ayé wọn o wọ́n mi ń rẹ́rì zọ́kùrùfà kí wọ́n wá ṣe lé ayé lọ́ṣọ̀ọ́ débi wípé bọ́ bá délé wọn àti ilé ayé wa máa wọ̀ ọ́. sọ̀hánàlá ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó da ẹnìkan wò ó ní sheik mọ́ni labaik kò yẹn kéèyàn ó ní kí ni tí èèyàn lè ṣe tí ó fi tètè kó ayé kúrò lọ́kàn rẹ̀ mo ní já lọ. wọ́n bọ́lá ẹ̀rọ parọ́ ìtẹ́ mo ní gbogbo halẹ̀halẹ̀ téèyàn bá ń kó jọ ibi tí ó palẹ̀ kù sí ni ó ní jazakallahu khair ó ní òun lọ bẹ ẹnìkan wò àfọwọ́kọ́ bọ̀ wọ́n lásìrì ó ní àṣetánì fẹ́ máa gbé sí òun lọ́kàn sí pé kọ̀sálì jẹ́nà kankan bí kan jọ ṣé wò rí òṣì ní jẹ́kẹ́ máa ń pariwo àlìjẹ́nà kọ̀sálì jẹ́nà kankan bí kan wò rí ó ní sheik mọ́yìnà ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n yín ni wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ó ní a ọ̀nà ìnákùnà síbẹ̀ yìí ó ní a ọ̀nà ìnákúnà síbẹ̀ ọ̀lọ́ kí lọ́ọ́ fẹ́ kọ́ tó ń fi kọ́ five hundred million kọ́lé ọba five hundred million àti fi kọ́lé àwa rọra wa kótókó kan sẹ́gbẹ̀ẹ́ alágànáka ọlọ́run tiẹ̀ ni wọ́n dààmú mi mùsọ́là ni kótókó kan wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n dààmú mi ọlọ́run tiẹ̀ ni subhanallah subhanallah kì í ṣe sálà ká wá ṣe ká ṣe lé lọ́ṣọ̀ọ́ déèyàn máa ṣe lọ́ṣọ̀ọ́ iṣẹ́ èèyàn ni níwájú ọlọ́run ọba dáadáa táyé wọn ò sọ yí pé ká má wà ṣùgbọ́n kí wá sí pé ká tẹ̀bà lọ́rùn bí ìgbà tó jẹ́ pé òun gan lo góńgó tí wọ́n dá wa fún la mùsùlùmí yìí ṣe báyìí. kọ́lá nàbẹ́ sallallahu alayhi wa sallam. ẹ̀rí sí ìṣesí wọn yìí tí wọ́n fi ń ṣe báyìí ní ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé. wàláhi ma dunya fil akhirah illa mithlu ma yaj'al ahadukum isba'ahu hadhihi fil yam falyanzur bima tarji. na wàláhi ilé ayé kò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀run áhírà àyàfi bí àpèjúwe ọwọ́ tẹ́nìkan yín bá ti bọ òkun tọ́ọ̀bù kún kọ́ wa yọ kọ́ wa yan báyìí wo ń tó mú jáde àti ń tó kù lẹ́gbẹ̀ẹ́ ń tó kù. nínú ẹgbà wa ni òjíṣẹ́ lásán lásán ní ibi ìkó bàtà sí ẹnì kọ̀ọ̀kan nínú ọgbà àlìjánná ọlọ́lá ju gbogbo tí ń bẹ ní sánmà àtìlẹ́lẹ̀ lọ ibi ìkó bàtà sínú. gbogbo àwọn àpèjúwe tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó fún àwọn sàbẹ́ni tó fi jẹ́ pé wọ́n ń ṣe bí ìgbà tí wọ́n ń wo àlìjánná báyìí wọ́n ń sáré láti lé o wọ́n dẹ̀ ń sá fún náà bí ìgbà tí wọ́n rí sójú báyìí. The Prophet sallallahu alayhi wa sallam said the comparison of this world with the hereafter in the goodness whatever goodness you achieve on the surface of the heart in life is just like one of you dipping his hand a finger into an ocean. Compare what you will get from the hand you drip into the ocean and what will be remaining in the ocean. Subhanallah. So that is the comparison of the life, the enjoyment of life of this world and the hereafter. In another tradition, the Prophet ﷺ said, a sort of car park, موضع الصوت where you put the rain of your camel in Jannah is better than all the goodness of this world and the hereafter. That's what the Prophet ﷺ said. Because of this vivid and apt description of hereafter by the Prophet ﷺ to the companions, they lead the life of this world for hereafter. They don't they didn't sacrifice hereafter for the life of this world. What most do now is that they sacrifice hereafter for this life. They don't leave this life for hereafter. And that is a big disaster. It's the biggest calamity one can do. Now. لا يرضون القطع الذي يمس الدين أو أهله àṣìṣe tó bá bá ẹ̀sìn tàbẹ́ni tó jẹ́ lẹ́sìn wọ́n ń fẹ́ ìmá bà wọ́n nú jẹ́ torí pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ dáìyà eléyìí pàtàkì gán tá a gbọ́dọ̀ sọ tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba bó ṣe lè wù kó kéré tó àti ibi tí ń dín a gbọ́dọ̀ kún fàdúrà fún kọ́ mọ́ ṣìṣe tó látara àṣìṣe rẹ̀ àìmọye ní òṣìṣe. àtara àṣìṣe rẹ̀ àìmọye ní òṣìṣe ìmọ̀ nífẹ̀ẹ́ sí wọn ìmọ̀ ṣàdúà fún wọn ẹ̀sìn ńlá ìbáàdà ńlá ni wọ́n lọ́wọ́n bá má jẹ́ wọn ó ṣiṣẹ́ jẹ́ wọn máa rí ṣe ní ìṣe tó pé ara wọn ọlọ́wọ́n ọba ò ní jẹ́ kí ẹ̀sìn ó ṣubú ó pàtàkì nà. bal yarudunahu wa yaltamisuna al-udhra liman qala bi. bọ́rọ̀ ṣe rí gangan ni wípé tí àṣìṣe kan bá wá látọ̀dọ̀ ẹnìkan tó ní ire yarudunahu wọ́n ti àṣìṣe ń dànù àṣìṣe wọn mú kó wọ̀yẹ̀tẹ̀mísọ́nà lè ọ̀dọ́dọ́ lè máa kọ́ dàbí yìí ẹni rẹ tó mú àṣìṣe ń wá wọ́n lè wá àwáwí fún un ó lè jẹ́ pé n tó rò tó fi sọ báyìí tó fi sọ báyìí tó fi sọ báyìí nù ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ bó ṣe rí nì yàmà yìí pé àtàsí but a ṣe àtúnṣe kò dìgbà ta lu ọgbà yìí àpọ́nlé ọmọlàkejì kó tó ń dáadáa ṣe ló fi jẹ́ pé gbogbo wa a máa ń sọ nínú ọ̀rọ̀ wa àwọn bàbá bàbá tí wọ́n ti kọjá lọ́hùn wọ́n ṣe gbìyànjú omi pọ̀jọ kà lọ kọ́lọ́wọ́n bá bá foríjì wọn ibi tí wọ́n bá kù sí kò dìgbà tá a bá yọ pọ́npọ́ tá à bá fi ń fọ́ sàárè wọn ká tó ríṣẹ́ rẹ̀ ṣe wọ́n sọ pé àwọn ọmọ tán wọ́n ṣe ànábì ọlọ́wọ́n bá kò sí àfa kan kì í ṣe nínú mọ́jẹ̀mú ìjà àfa ni pé kéèyàn má ṣiṣẹ́ là. àwọn ànábì ọlọ́run ọba wọ́n máa ń ṣe àṣìṣe bọ̀ tí wọ́n yàtọ̀ kí ló fi yàtọ̀ ọlọ́run ò ní fi wọ́n lẹ̀ lórí àṣìṣe yóò ṣe kí ni yóò tètè túnṣe lẹ́sẹ̀kẹsẹ̀ làṣìtáni òfin lè kápá wọn ìtìfáàk ọmọ yìí àwọn ànábì ọlọ́run ọba wọ́n lè ṣe nǹkan kan gbé sí nǹkan kan but kí ni ọlọ́run ò ní fi wọ́n lẹ̀ lórí rẹ̀ yóò ṣe kí ni yóò túnṣe lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́tẹ̀lẹ̀ ta ni wọ́n sọ̀rọ̀ kalẹ̀ fún sallallahu ta ni wọ́n ní kọ́kọ́ wa òun náà ni àpàdé àlùdé ìrun òun náà ni lọ́mọ débi pé Allah subhanahu wa ta'ala ọ sọ ọgbẹnu rẹ̀ sọ fún wa wípé sallu kama ra'aytumuni usalli bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun kẹ́kírun imma zuhr awil asr shakarawi imma zuhr tàbí kótó di pé wọ́n gbẹ̀rù yẹn dúró fanfa kan ṣẹlẹ̀ láàrin àwọn sáré inú bí òjíṣẹ́ náà sàlàyé sàlàm but àsìkò òun ti tó wọ́n gbẹ̀rù yẹn dúró. òjíṣẹ́ náà sàlàyé sàlàm kíra káà méjì bàbá sàlámà. ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbé e látara wípé kí ni ìbínú state of mind tó gbé wọnú yẹn ó jẹ́ kí kí ni kí ó ṣe gbàgbé. ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlàyé sàlàm tó wọ́n ṣe sàlámà báyìí ó ní ya Rasulullah lọ́lọ́ wọ́n ti dín rùkù ní àbẹ́ gbàgbé à Sayyidina Abubakar àti Umar ní pẹ̀lú wàhálà tá a fàkà tó bẹ̀rẹ̀ ẹ̀rù eléyìí tó fẹ́ dá mi lẹ̀ wọ́n bẹ̀ sàn eléyìí tó fẹ́ dá mi lẹ̀ òjíṣẹ́ lásán àṣọ làwọn wọn ò dín rùkù ní ìdẹ̀gbàgbé ó ní àá tí wọn bá tí ì dín ẹ ti gbàgbé lákàá méjì kí ló yẹ ṣe lásán àṣọ làwọn sọ ó ní ṣe ń tí zolíyẹ̀dẹ́ ní sọ sódodo ni wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ á lè dé ẹ̀jẹ̀ á múra káà méjì yòókù wa wọ́n wá ṣe sájà sáré wọ́n lọ pe àwọn àáfàá méjèèjì wá láti ta mọ́ṣáláṣí ni pé wọ́n ti ní àtúndínkà méjì kì àtúntò sí o ní lọ pe sẹ́yìn náà bọ́kàrà tí ó mọ̀ mọ́ṣáláṣí wọ́n fi wá parí ìwọ̀n yẹn ni wọ́n fi ṣe sáré mistake lè ṣẹlẹ̀ fáwọn ànábì ọlọ́run ọba ní fi wọ́n lẹ̀ lórí ẹ̀ kò rí bẹ́ẹ̀ fàáfà but kí ni tí ọlọ́run ọba fi ṣọ́ ọmọ yìí ó ní wípé ọmọ yìí ò ní parapọ̀ lórí ìbàjẹ́ láéláé ó fi jẹ́ pé ẹni tó bá ṣe àṣìṣe ọlọ́run gba nìkan pé rárá o ẹ̀rí bá ẹ̀rí báyìí tí wọ́n lò ó kò múnádóko tó o ẹ̀rí tó múnádóko ní o but kí wọ́n ṣe pé látara pàṣẹ sọ pé àwọn àfáàyàn ọ̀dà nǹkan kan mà sọ̀hánà la èyí kò gbọ́ yé àwọn sọ pé wọ́n ti fọ́ lẹ́nu wọ́n ti kàlámù kọ́bí tọ́lùbìlẹ̀ yìí kì í mú rọ̀rọ̀ báyọ̀ kì í sọ rọ̀rọ̀ báyọ̀ ah wọ́n ti fọ́ àfa yẹn lẹ́nu ah ó tún gbọ́ lẹ́nu ti fi fọ́ lẹ́nu nísìnyí bíi ọ̀rọ̀ sọ sí àwọn ọmọ gáréèjì agbo agbo ilm agbo islam kì í sagbo ọmọ gáréèjì ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún un àṣìṣe tó mú wa àyọkù hmm? àfún lẹ́skíù ṣẹ́kìnà abúlẹ́fẹ́lá ṣẹ́kà abdulaziz mubaz rahimahullah wa mẹ́tàwáṣà lágbóni gbogbo àwọn ọlọ́ba ni a péjọ gbogbo wọn péjọ bàbá dìde wọn sọ̀rọ̀ hadith tí wọ́n lò ó lẹ̀ bí wọ́n ṣe jókòó nínú àwọn tòlábìlì ilẹ̀ tí wọ́n ní jamiu al-islamiyya ó dẹ̀ dìde Baba nínú tẹ́ kọ́ wa ni wípé àdìsí tó bá lẹ́ àlẹ́ fi ṣe ẹ̀rí àdìsí tẹ mú wá báyìí o báyìí báyìí báyìí báyìí báyìí á ó lẹ́ o pẹ̀lú àwọn ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí <laughs> bàbá ṣe wípé ọ̀dọ̀ wa ń bí ni wọ́n pè kọ́ máa máa yàgbẹ́ nígbà tó jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn oníṣègùn àwọn aláwo ni wọ́n ń sọ pé àwọn ń ṣe àfa àlùfáà ni wọ́n ń ṣàfà alálẹ́sẹ̀ kẹsù jọ́nẹ̀sì kí ni bàbá sọ bàbá ni alhamdulilah ẹ̀yin wa ti dá a látọ̀jú wa a ní àwọn ọmọ níṣẹ́jú wa wọ́n ń sọ pé àwọn àdìsí kan tá a mú wa ọ̀lẹ́ àwọn kan lọ àtúbọ̀tán wa ti dá a níṣẹ́jú wa ó sẹ́ kórè al-asad fi biladi abdullahi adam ali idori rahimahullah rahmatan wasa wọ́n fẹ́ mú aya wá láti jẹ́rìí sí nǹkan kan aya yẹn ò tètè wá kì í ṣàbùkù àdámọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ nìyẹn òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó wà lórí irun aya ha kò wá dáa ni wọ́n sọ kuran kalẹ̀ fún sallallahu alayhi wa sallam ìgbà ṣe tán tó sálámà àfi qawmi Ubay. Ubayi Ubayi dẹ̀ wà nínú jama torí Ubayi ti ha Quran sórí kó jìṣẹ́ náà sàásàlà mọ́tò lọ ìgbà tó rí mi tí mo fẹ́ máa bàjá ò ṣe ò ṣe pàkíyèsí mi sí ọmọ kékeré kan wà nínú agbo ibi tí Sheikh Adam Ali lórí rahimahullah àwọn tẹwàá sí adédè ṣe wá sí ọmọ yẹn bá gbé àyà yẹn ó ọlọ́run fi ṣe sábàbí dáadáa ó rò pé wá wọn fẹ́ dìfẹ́ǹdì bàbá ni kì í ṣe pé bàbá ọmọ àyà yẹn kà wọ́n kàn bẹ́ẹ̀ ni bàbá ní ọ̀pá mi mo wá máa ma kàkàkùkà mi kà bẹ́ẹ̀ o ó ṣe ni o àfààní kí ló dé kò fẹ́ lu gbọ́ lọ́hùn àwọn àfààní kì í ṣe pé kọ́ orí ntí o tó fẹsẹ̀ kó hàn kedere ó ti ṣìnà ó ti kálùgbẹ́ kó hàn sọ pé à ẹ̀rí kan tún wà yín lẹ̀ dàmà ẹ̀rí wò lọ́wọ́ ẹ̀rí wò lọ́wọ́ tó ń tí wọn pẹ́tọ́ ọba ti já àfa ọgbọ́dọ̀ mọ̀ tán kálá alifu kálá ìmáàmù náà Malik ìmáàmù Daaru Tanzil wọn lọ bá ọ̀kan nínú atúlábìlì kò súnmọ́ pàápàá nínú ọ̀nà ó ní mo rí i pé ẹ ṣe takali baraki àárín ọwọ́ kẹ kẹ tìkọ́ ọ̀rọ̀ ìkàbáyì tẹ̀ máa ń ṣàlùwàlà àtẹ̀sẹ̀ ó ní bẹ́ẹ̀ ni torí pé hadith tó wá lórí rẹ̀ kò kò sahih gbogbo ọ̀nà tó gbà wá lọ́sọ́dọ̀ imam malik kò sahih kí ni talib al-ilmi ń ṣe ó dẹ̀ mú riwaya tó wà lọ́dọ̀ tiẹ̀ ó gbé ó ní anlágbájá anlágbájá anlágbájá ó fà látòkè délẹ̀ kí ni imam malik sọ ó ní sẹ́nàdì that gold ní sẹ́nàdì tó mú wáyé ó jẹun tó túmọ̀ sínú pé hmm, ó kira láti ìgbà yẹn ni imam malik ti ń ṣe ló fi kún ẹnu wọn wọn ní tí hadith bá ti sahih madhhab wọn ni wọn ní tí àwọn bá sọ̀rọ̀ ọmọ èdè ènìyàn làwọn àwọn lè sọ̀rọ̀ kan lẹ́ni káwọn tún yí padà lọ́la èyí táwọn ò tí ì yí padà tẹ́ ẹ bá rí hadith tó fẹsẹ̀ múlẹ̀ tó tako tí àwọn sọ ẹ̀ dànù torí gbogbo èèyàn yukhadh minhu wa yurad sahiba hadha gbogbo èèyàn la lè gba ọ̀rọ̀ rẹ̀ la lè da ọ̀rọ̀ rẹ̀ nù àyàfi bàbá tó sùn sínú sàré sallallahu alayhi wa sallam. so kì í ṣe nǹkan tó jẹ́ àbùkù fáfáà ni pé kó ṣe mistake làá ntó lè jábùkù ni wípé kí n pàkíyèsí rẹ̀ sí kọ́ wa takò sí pé èmi ti sọ léyìí náà òye táwa ó sọnù èmi ẹ sáfà kọ́lá wọn yára yorùbá burúkú náà. in kana mimman yu'tazar lahu. tó bá jẹ́ wípé gbogbo ìta ń sọ yìí o tó bá jẹ́ pé ẹni tá a mọ̀ wípé ẹni rí ni ìpèpè tí ń pè ìpèpè sọ́nà òdodo ni tá a dẹ̀ mọ̀ wípé tó bá ródodo yọ sẹ́rí padà tó bá ródodo yọ sẹ́rí padà ọgọrọ tá a bá ka tíra ṣe Muhammad Nasiruddin Al-Albani kíni rahimahullah rahmatẹ wasa kíni ẹni tó lójú ni máa fọ náà hàn yàn ẹni tó bá ní nǹkan lọ́wọ́ ní máa mẹ́ni tó ní nǹkan lọ́wọ́ bíi tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ na wọ́n béèrè lọ́wọ́ abúnafilá sheikh abdulaziz bombaz lórílẹ̀ lẹ́ni tani mujaddid tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ wípé gbogbo kọ́rùnù kọ̀ọ̀kan sẹ́ńtúrù kọ̀ọ̀kan ọlọ́run máa ń gbé èèyàn dìde láti tún ẹ̀sìn yìí gbogbo ìbàjẹ́ táwọn èèyàn bá tì bọ̀ yóò jẹ́ kí ó tún straight padà kí ni sheikh abdulaziz bombaz sọ ó ní ah kò sẹ́ni tó lè jẹ́ àfi al torí wípé n tó fi kọjá ìdajì sẹ́ńtúrì ló fi ń gbogbo tí wọ́n sọ tí è sọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní fi ń gbà á dànù ní fi òdodo hàn sẹ́nìkan wà lábẹ́ ilẹ̀ ilẹ̀ tó mọ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu tó ṣá ní tó sọnù síbẹ̀síbẹ̀ a rí nínú àwọn ọmọ kéékèèké wọ́n lọ bá bàbá Albani Muhammad Nasiruddin Albani rahimahullah wọn dàgbé hadisi báyìí tẹ sọ̀hánhà tàbí tẹ ní ọ̀dọ̀ ìfẹ́ ẹ tún lè ṣe tún àwọn nǹkan báyìí wò nǹkan báyìí wò kẹtún yẹ̀ wò wọn ni jazakallahu khair yín lè tún yẹ̀ wò. tí wọ́n bá yẹ̀ wò tán tó bá jẹ́ pé ọmọ kékeré òun ló lẹ ọ ní kọ́lọ́hún bá ń kẹ́ ọmọ àyà wa tó pe àkíyèsí wa báyìí sí nǹkan báyìí bẹ́ẹ̀ ni tó sọ yìí ó rí bẹ́ẹ̀ ni ẹ̀rí mi tí mo tún wá rí náà tún wá tọ́ka sí báyìí n tí ó béèrè yẹn ló tì mí sírìn tí mo tún fi ṣèwádìí báyìí kò sẹ́ ká fàjẹ́ àwọn ẹni rẹ̀ torí pé kí ni tá a jogún lọ́dọ̀ jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tẹ́lá ti mẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí afa ní ìwà rẹ̀ lẹ̀ láti gba tí wọ́n ń bá ẹ sọ láti fi yanjú rẹ̀ ẹni tó ń pè àkíyèsí yẹn sí náà o kó náà ṣọ́ra o àwọn wo láàgbà ọ̀rọ̀ láàṣì pẹ̀lẹ́kùtù fún báyìí àwọn tá a mọ̀ pé ẹni rẹ̀ ni wọ́n àwọn olódodo làwọn eléyìí àwọn ẹni súnà ni. wà á kẹ́sìrọ̀ tó sẹ́tìrì him lè ìkúwá ni him olùsìmíìn àwọn sálàf wọ́n á máa bọ àwọn ọmọ ẹ̀yà wọn nínú ẹ̀sìn wọ́n máa bọ wọn láti rè ó tún ṣe ṣe báyìí kí a máa gbé síta bá ní òun ò ṣe gan wa ló ṣe torí pé kí a ti gbàgbé pé ojú sánmà ọ̀fẹ́ ó fẹ́ gan ó tó ẹyẹ wá láì fara láì fagagbága iṣẹ́ pọ̀ ńlẹ̀ tó jẹ́ pé tí gbogbo wa bá dájú tì kò ṣeé ṣe tán ju wípé ká wá yan gbọ̀pọ̀npọ̀ dání léra ara wa pé ẹ ọ̀ya tí mi bá gbá eléyìí wọlé èmi ò lè jáde kìí ṣe sí mùsùlùmí kìí ṣe sí sí àwọn ẹni retí àti kọjá lọ. na washiddatu mana. washiddatu mana kọ́sẹ́tìhìm lè nufusihim fi màkọ́ mi wọ́n. wọ́n wá máa kún fún ìmọ̀ bára wọn ṣe fàǹfà ẹ̀mí ara wọn ṣe fàǹfà lórí àwọn nǹkan dáadáa tí wọ́n bá fẹ́ ṣe tí mo fẹ́ ṣe ṣe torí ọlọ́run mo fẹ́ ṣe ni àbí torí pé kí wọ́n lè bá a sọ pé yóò tún máa bẹ lọ́wọ́n ba ìwọ lọ́wọ́n ba tí mo fẹ́ ṣe kó sàjẹ́ torí tiẹ̀ nìkan bí wọ́n ṣe ń fàdúrà tì ni wọ́n máa yẹ ọkàn wọn wò tí mo fẹ́ ṣe tí tá a bá ṣe torí ọlọ́run ọba nìkan ní máa lẹ́sàn ṣe torí ọlọ́run ọba ni mo fi fẹ́ fi ṣe ni àbí mo èmi náà fẹ́ sọ fún pé wọ́n máa bára wọn ṣe àríyànjiyàn lórí báwọn wọ́n wàá máa bẹ lọ́wọ́n ọba pé tí mo fẹ́ sọ yìí o ìwọ lọ́wọ́n ọba jẹ́ kọ́ jẹ́ torí ti dáadáa o masalan ọ̀kan nínú àwọn ènìyàn tó ti kọjá lọ wọ́n lọ bí léèrè nǹkan kan makuruhu ni ntí ẹnìyẹn ń ṣe makuruhu ni kò dáa kéèyàn máa ṣe tí ó bá ṣe ìdàkejì rẹ̀ lọ́dájú ṣùgbọ́n àfa yìí náà ń ṣe wọ́n wá bi léèrè ó ní kí wọ́n padà wá lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n fún alẹ́ sí. ìgbà tọ́sẹ̀ kejì wá dé tí wọ́n wá bi léèrè ọwọ́ sọ ọ ṣàlàyé ah, eléyìí ẹ̀ ti sọ fún mi láti gbà ó ní bẹ́ẹ̀ ni ìgbà tó wáyé èmi náà ń ṣe mo wá fẹ́ pátì mo fẹ́ pátì kí n tó sọ fún ẹ kó fi jẹ́ pé ìpáyọ̀ ọlọ́run ọba ni mò ń fi sọ nítorí ṣe ìkéṣe pé ṣíṣe rẹ̀ ó kó sínú haram ntó dáa jù ní pé kó ṣe ìdàkejì rẹ̀ ni àdàwọ́ra ó ń kọ́kọ́ ń bá ara rẹ̀ ó ń fẹ́ ó fẹ́ dúró lórí òdodo àríyànjiyàn lórí àwọn issues báyìí kó tó di wípé ó wá sọ pé òun kọ fọ́mọlà kejì kó lè bá a ní infect. ntọ́rọ̀ fi pọ̀ rẹpẹtẹ nísìn táàrí kọ́ lápá kankan ni wípé àsọdàálẹ̀ ni àsọjẹ ni àwa gan ò lò torí tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ ni pé nadara allah mura'a sami'a maqalati fawa'aha fa'adaha kama sami'a ọlọ́run ọba gbé hàn yọ tàmálẹ̀ rẹ̀ ẹrú ẹrú ọlọ́run kan tó gbọ́ ọ̀rọ̀ mi ọ̀ṣọ́ tó wá mú lò bó ṣe gbọ́ ló fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan ẹ̀sìn tọ́lọ́wọ́n bá pa láṣẹ tó fi rọ́jìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá jẹ́ pé gbogbo ẹ̀ ó ṣe lè wù kó kéré tó à ń mú wá pẹ̀lú àníyàn àti fi ojú rẹ ọlọ́run ọba à ń bára wa ṣe àríyànjiyàn lórí rẹ̀ láti dúró lórí dáadáa ti ara wa jẹ wá lógún ju tọ́mọ̀là kejì lọ wọ́lá ìlàzí àwùjọ òní bó ṣe rí ìmọ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ tí ń rọ̀ ọmọ kéèyàn dúró ti súnà yọtàkà bọ́tí ọgọ́rọ̀ àbíkítà ẹ̀wọ̀n mi ò tiẹ̀ sọ pé òun náà kà á sọ fún mi pé òun náà kà òun náà kà á tọ́ sọ fún òun ní pé kí ni big deal ń bẹ̀ ni kì í sì ṣe sẹ́ni rè kọ́lọ́wọ́ yà wáyà. wala yuhibbuna an tuzhara li an tuzhara li ahadin arọ̀. náà wọn ò fẹ́ wọn èé fẹ́ kí ẹnìkankan kọjá sí òòrùn ẹni pé kó tó kásìrí rẹ̀ tú àwọn pé average lè ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn àti ah lágbájá ó ń pèpè sójú ọ̀nà lọ́bẹ̀ ó fẹ́ túná ó fẹ́ ṣùṣe ná sọ̀hánà kì í ṣe ṣiṣẹ́ ni rẹ̀ ibi tó gọ sí fẹ́ hàn náà àṣírí rẹ̀ fẹ́ túná àwọn zonóòlù oríṣiríṣi àwọn wọ̀nyẹn ń gbowó ni <laughs> wọ́n sọ fún ọmọ ẹ̀yà kan bẹ́ẹ̀ bí tí a ti ń sọ̀rọ̀ wọn ni a gbogbo owó àwọn ilẹ̀ lárúbáwá yẹn ó ní gbà ẹni tó wà mọ́ a sọ pé inna lillahi wa inna ilaihi raji'un bóyá ló fi jẹun ẹ̀ẹ̀mejì nínú ọ̀sẹ̀ pé òun mọ̀ délé ni kò ní jẹ́ wọn gbọ́ kò ní jẹ́ wọn mọ̀ ó sàpà lọ́lọ́ náà tí wọ́n gbọ́n ní kálórì rẹ̀ ni. tí èèyàn bá ń ti jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ò mà dí tó bá mọ̀dí gan tí ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká báyìí àṣìṣe rẹ̀ níbò láyé kò níbò lọ́hùn. tí ìbá wa ṣe wípé tiẹ̀ tún wá rí bẹ́ẹ̀ bòtánù blackmail tó jẹ́ tí ò bá tú bá kúrò nínú rẹ̀ ìyá ọlọ́run ọjà ń jọ gbẹ̀mí akíyàmù. ó fi jẹ́ wípé ìṣesí sálàfù ni wípé wọ́n máa kóra ró níbi ìkọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ nínú gbogbo ìjókòó wọn torí wípé ọ̀rọ̀ ọlọ́run ọba àti àlàyé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó tó wáwá tí wọn ò tí ì parí ẹ̀ náà. wa yastaghiluna bi uyubihim an uyubi an-nas. wọ́n á máa jẹ́ kí àléébù ara wọn jẹ wọ́n lógún ibi tí wọ́n kù sí wọ́n á máa jẹ́ kó jẹ wọ́n lógún wípé kí wọ́n wá máa wá àléébù ọmọlàkejì lọ. they get more busy with their own shortcomings they don't bother themselves broadcasting the shortcomings of others